بما كسب والله عزيز حكيم abilékọ lọ́kùnrin ati abilékọ lóbìnrin ẹnikẹ́ni nínú àwọn méjèèjì tó bá ṣe zina ẹ sọ wọn lóko títí tí wọ́n fi kú ilé jẹ ní tí ọba ọba alágbára tó borí ó sì ní ọlọ́gbọ́n ètò sì pé ọgbọ́n rẹ̀ lópin. nínú súnà Ànábì sallallahu alaihi wasallam láti fi hàn wá wípé at-tayyibu bit-tayyib ar-rajul abilékọ tabilékọ abilékọ lọ́ba ṣèṣì náà wọ́n sọ lóko tí èkó ètò túmọ̀ sí pé tọ́mọge àtabilékọ bá ṣèṣì náà kálukú jìyà ló tiẹ̀ wọn máa gé ọjà gbọgọrùn wọn sì bẹ jìnnà fọdún kan abilékọ wọn sọ lóko títí tí ó fi kú ìgbà tí zina ti ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó lọ́n ti dá irú ìyà tí wọ́n fi jẹ ẹni tó bá ṣẹ̀ tẹ́nìkan bá fi lè ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ṣe zina nílé ayé bí tó bá kùnà láti jẹ́ kó jìyà rẹ̀ àbọ̀ ń bẹ láwùjọ tí wọ́n ti lò fún ọlọ́run kò wá mú jìyà rẹ̀ títí tó fi kú láyé bí. من حديث عبادة بن الصامت رضي الله عنه النبي صلى الله عليه وسلم سافها bẹ́ẹ̀ni gani tó bá ṣe ọ̀kan nínú irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí ó sì jìyà rẹ̀ nílé ayé tó bá fi lọ́la gbẹ̀dà òkúyàmá yẹ̀kúnnù dáhítẹ̀lì mẹ́ṣí à yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀n bá ti ṣe fẹ́ tó bá wọ ọlọ́run láti ṣàmójúkúrò fún yóò ṣàmójúkúrò fún tó bá sì wọ ọlọ́run láti fìyà jẹ yóò fìyà jẹ ní so sì náà ò sí nù kan fáàlì kò sí nínú nǹkan téèyàn máa ń fi ṣe fáàlì tó fi máa jánu ìwà orí kú ni ìwà burúkú ni ìwà rádaràda ìwà pálapàla ọ̀gbun burúkú ní sì máa ń ṣe zina aláìlójútì aláìlérò ló máa ń ṣe zina nínú àwọn ìgbà wa wọ́n ní abẹ́ àwọn ẹni tó gbélé ayé ṣe zina. yóò máa orun pa àwọn ọmọ aná nínú nájà ẹnà so abẹ wọn abẹ rọrùn òórùn rẹ̀ ò ní jẹ́ kó máa nájà ẹnà mọ gbádùn bí ọba sòórùn abẹ tiwọn náà ṣe òórùn náà wá dáa òórùn náà dáa kọlọ dáa kọkọ mẹsì lọ máa torí ọ̀làjú wo lọ́wọ́ àròkọ́ ànùsí náà tó sùn ọ̀làjú wo o sì gbá o má gan pẹ̀lú nítorí pé àwọn ẹni tí wọ́n bá ṣe sìn náà yẹn ọmọ ẹnìkan làwọn àbúrò ẹnìkan ni wọ́n àǹtí ẹnìkan ni wọ́n ìgbà míì gan ìyá ẹnìkan ni wọ́n àbúrò abẹ́gbọ̀n bàbá ẹnìkan ni wọ́n ẹ̀gbọ́n àbábúrò ìyá ẹnìkan ni wọ́n ó sì dájú pé náà wọn nínú mẹ̀lẹ́bí rẹ wọn náà bàbá tí lọ́mọ òbí ma insha Allah ọláǹtì ọlábùrọ̀ oníyà ọlẹ́gbọ̀n àbábùrọ̀ bàbá ọlábùrọ̀ kẹ́nìkan bá wọn kí ló dé tí bá wọn tà ọmọ tiẹ̀ léṣe ẹnìkan wá wálé kò ń fẹ́ fẹ́ wọ́n á sọ fún ọ pé nìkan máa wá ọmọ rẹ wálé ó sì sọ kó ń fẹ́ fẹ́ lọ ìwọ nínú ètò tó ń tò tó ń tara rẹ dànù òun wò pọ́ mọ̀ tí ì tó lọlé ọkọ̀ àwọn ọkùnrin yẹn bá sì máa ń gba ayé àwọn ọmọdé nìyẹn kí ló ń wá wá sí. Si wàá dẹdẹ rẹ tó fi mú tó bá mú ọlọ́run lè yọrù ọmọ bá ń jọ tọ́wọ́ wọn bá lọ tẹ kòkókò wọ́n ná bí ẹranko búburú ni wọ́n máa ń ṣàlàyé kí ló ṣe tẹ̀ fi ń lù wọ́n ní nǹkan gidi mú jáde torí pé ń wọ́ ọmọ wa kó fẹ́fẹ́ ẹnìkan náà ní ó wa kó fẹ́fẹ́ ọ̀fẹ́fẹ́ ni o. so you sì ń bọ́ ọmọ ọlọ́mọ ẹsẹ̀ sí náà tọ́da ló ta yẹ kó jẹ gba tí wọ́n fi ń na ọmọ ọlọ́mọ eléyìí fẹ́ fẹ́ mọ ẹ ìwọ ń bọ́ ọmọ ọlọ́mọ gbé káfí bá a ṣe sí náà ti kọjá oko nínú kí lu bóyá tààrà òkú náà ti mú àwọn ọmọ àmọ́kù tí wọ́n fi sọ lórí rẹ̀ ọ̀fọ̀ tí wọ́n fi sọ tínú rẹ̀ ọ̀yà tí wọ́n fi sọ tó lọ́rọ̀ tẹ̀ gbà. ọ̀pọ̀lọpọ̀ intanet ti ń lọ malakeji àwọn egbà kan fi lọ wa àbòsí gan yẹn. ẹ ti ká sọ́ra wa fún ìbàjẹ́ ẹ ti ká jìnnà síra ẹ ọba ti dàpọ̀ dáná. agbọ́dọ̀ tuntun rí ti bàjẹ́ agbọ́dọ̀ tuntun rí pé gbogbo aráyé ló ń ṣèrànù báwa náà máa wá dán lẹ́ẹ̀kan láàrin pé ẹ ẹni sọ pé gbogbo ẹtí sílé ìní ó ti ti pọ̀ díẹ̀ ọ̀nà lọ́ọ̀dì kan ẹ bá tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ rí sínú ọ̀nà tá a gbà mú yàn kó ṣe kéèyàn ó ti ka ara rẹ̀ jẹ́wọ́ kó o ṣe sí náà àbí kọjá pé lẹ́rìí mẹ́rin àwọn ni wọ́n ká wọn oníkálukú wọn sì wá jẹ́rìí tiẹ̀ lórí kó ti ṣe rí wọn pé wọ́n ń ṣe sí náà tẹ́nìkan takú tẹ́nìkejì ńgbà tí kálukú jẹ́rìí tiẹ̀ àníkú wọn papọ̀ kálukú jẹ́rìí tiẹ̀ láyé níta bá fi sí àwọn aláwọ̀ á ẹ̀rí tó ní kálukú wọn mú wá síra wọn pé ah, á wọn rí lóòótọ́ ọ̀rọ̀ wọn ò yàtọ̀ kọjá sí ọ̀nà kejì ọ̀nà kẹta òun náà ni kí obìnrin tí ọ̀lọ́kọ káyọ́káróyún nù rẹ̀ ẹsìn mọ̀ kóyún kì ṣàdédé gán mọ́yàn lára èèyàn nìyàn sànà àti ni gbogbo rẹ̀ tí wàá lóyún tẹ̀sí lọ́kọ̀ọ́ tó a ti mọ̀ pé eléyìí ò ṣe kí ni ó ṣe zina yìí kò sínú tó fi lè mú ọkùnrin kó ṣe zina kó rí gbọ́gbọ́ mọ̀ pọ̀ àbọ̀gbọ́ mọ̀ dání bóyá ọmọ kan sunkún ládùúgbò ìyá rẹ̀ ti wá lọ sí jìnnàjìnnà wọn rẹ̀ títí kọ̀ gbọ́ gẹ́gẹ́ bí aláàánú àdúgbò lọ́ba kú bá wọn pọnmọ pẹ̀lú ọ̀jà tó a sọ pé a kólẹ́jọ́ arọ́ ọmọ ọkùnrin a máa sì rú ẹ̀ tí wọ́n bá wọn pọnmọ àmọ́ ọkùnrin ní ìsìnwó ẹ̀rọ oyún nù rẹ̀ obìnrin ò lè pé mo bá wọn gbé oyún yẹn ni láyé ìsìn wọn bá wọn gbé o wọn bá wọn gbé pé volontiara ìgbà tí ìyàwó kò lè gbé oyún sínú bóyá nítorí àwọn àdíwọ́ kan tó wà nínú bọ́lọ̀ sì ṣẹ̀dá rẹ̀ nínú rẹ̀ àbí kò fẹ́ gbóyún sínú nítorí iṣẹ́ tí ń ṣe kò fẹ́ kí nǹkan kan tí ò lọ́nà àti máa lọ bí iṣẹ́ tó torí ẹ̀ yóò wá ní mú ẹyin tó wọ́n papọ̀ pẹ̀lú àtọ́kọ òun kí wá papọ̀ under physics tó bá dé lẹ́fù tí wọ́n lè gbé àwọn gbé sínú volontiara wọ́n kàn gbé sínú ẹni tó fẹ́ volontiara náà kọ́ bọ́ọ̀lù sí volontiara wọ́n gba five hundred thousand naira wọ́n á ní ni àbí òye wa ẹ ẹ sọ pé aláàárò alábàárùgbowó ẹ volunteer yẹn ó ti dìnnà jù àwọn pé volunteer she is not a volunteer iṣẹ́ owó lọ́wọ́ ẹ̀sìn wọ́n pọ̀ ní ìdí àbàjẹ́ tó ẹjọ́ bá wá ẹni jọba jọba wọn ronyún tó wọ́n lọ wá irú olúwa rẹ̀ kan ní India àtọ́kọ̀ àti ìyàwó yẹn lọ India tó bá mọ ẹyin ọkọ tó bá mú àtọ̀ ọkọ tó bá mú àtọ̀ mọ ẹyin tìyàwó wọn dà pọ̀ wọ́n bá tó lẹ́kùn náà lè gbé sínú obìnrin yẹn wà wà mo fẹ́ gba two thousand dollars two thousand dollars tó ń tọ́ lọ. ok ní ìsìta ni màmá <coughs> ṣé ìyá tó lẹ́yìn nìyá ni àbí ìyá tó ròyìn lérò tí ń da nìyá ẹ̀yin scientist da nìyá ẹni tó lẹ́yìn so eléyìí is just as uh, tí ọkàn bá yín rò abẹ́ rí nǹkan ọ̀ láti mọ yín pé wọ́n lóyún ó ní í ṣe pẹ̀lú bá a bímọ oyún tí àwa nìkan tó gbé wa ga ọ̀ ń bẹ́ nù tó gbé síwájú àti máa jẹ́ màmá abẹ́ rí bẹ́ẹ̀ ni ọlọ́sọ yìí pé nígbà tí apáyín láti pé kẹ́ ṣe dáadáa sí ìyá àti bàbá yín ọlọ́ni hamalatu ummuhu wahnan wa wada'athu wahnan ìyá rẹ̀ ó lóyún rẹ̀ wàhálà ó tún bí wàhálà ni sọ̀gbàdẹ́ sọ pé ẹ̀yin nìkan ló sọ di ìyá rẹ̀ rí pẹ́pẹ́ so hamalatu ọmọ okòrò wọ̀wọ̀wọ̀ àti okòrò ìyá rẹ̀ lóyún rẹ̀ wàhálà ìpọ́njú ó tún bí pẹ̀lú ìpọ́njú wọn sọ̀rọ̀ ẹ̀yin bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn ń gbọ́dọ̀ ẹ̀ńsánú mímọ́ àkọlẹ̀. خلق من ماء دافئ يخرج من بين الصلب والترائب ibi tí wọn fi dá sọ̀rọ̀ ẹyin ẹyin nìkan wá jáde wóoru you are a loser so torí ẹ wọn ti dá nǹkan rúmọ àwọn èèyàn lọ láyè sí níṣẹ nìkan wá kú wá ní ìyá méjì lónìí kìí ṣe pé ìyá rẹ àti ìyá ìyá o ìyá ni pé ìyá tó lẹ́yìn àti ìyá tó rù ẹ ẹni pé nǹkan ṣẹlẹ̀ ń bẹ o ìyá tó lẹ́yìn yarí ìyá tó ru oyún náà yarí ike tá a ní ìyá tó ṣe dáadáa sínú àmì yẹn after all mímọ lẹ́yìn yẹn èsè rù. àwọn gbogbo àwọn kẹtẹ ń pè ní lọsíwájú yẹn dábàá gbé wọn sórí skéèlì gba mi wàhálà lásán tọ tẹ́lẹ̀ ìbárí bá zina ọdá o zina ọdá so bákan mẹ́ta yẹn ni wọn máa mú yẹn kó ṣe zina etí ó wá ṣẹlẹ̀ láyà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam òun náà ní jíjẹ́wọ́ etí máa ń tìyàn tìyàn máa fi jẹ́wọ́ ní ìmánì tó ní agbára nítorí tí ìmánì ọ̀bá lágbára à ò ní jẹ́wọ́ ta lórí ọ ta lórí ọ ńgbà tó sè kò sẹ́ni tó rí ọ ńgbà tó sè Ọlọ́run nìkan lórí ọ wọ́n sì lè sọ pé wàá tó kọ́ Ọlọ́run nìkan lórí mímí bùkátà láti wá tó àṣírí fẹ́ni bọ́dì kíkà tọrọ àforíjì ni. tó amẹ́rì ọkàn ń jẹ́ wípé à wọ́n mọ̀ ní téèyàn bá jìyà ẹ̀ṣẹ̀ yìí láyé èèyàn mọ̀ bẹ́ lábẹ́ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ ṣe fáìlì yẹn tó bá ti jọ gbẹ̀dà kéèyàn insha àfa àánú anábìrin tó bá wọ lọ́wọ́ lọ́wọ́ àṣàmójú kúrò fún wa insha àdàbà tó bá sì wọ lọ́wọ́ yóò fi ìwọ tó mú à ó máa ń rápálá mú yẹn ni tó onídìí kọ́ palẹ̀ má fún ọ̀pọ̀lọpọ̀ ajá ṣe ìsìn náà wọ́n kó ohun tí ẹ mọ́ bó ti ṣẹlẹ̀ gan ah ọlọ́run forí jì mí ah òwúrọ̀ lọ jìyà rẹ̀ wá jìyà rẹ̀ tó agbá kọ́lọ́ ti forí eléyìí jọ tó ìmánì ìní máa ń ti ẹni tó bá ṣe ìsìn náà lọ jẹ́wọ́ pé mo ṣe ìsìn náà. kò sì wá ní lọ bẹ́ẹ̀ o pé mo kàn ti jẹ́wọ́ káfọ́ ọ̀rọ̀ lórí pé mọ́kùnrin rárá wọ́n jẹ ìyà tó ìyá yẹn ìwọ àwọn ẹlẹ́gba ni wọ́n wà lọ́la tó bá tún ríra nù ìdí rẹ̀ lè láì ìyá tí wọ́n jẹ tó lù ẹ́ gbà وليشهد عذابهما طائفة من المؤمنين ọlọ́run ní kápá kan náà amúmìnì kó sojú wọn yéé ṣe pé kọ̀rọ̀ bí ká parí jùmọ̀ àpẹ́ má ti lọ. àbá náà bá rọ so gbogbo àwọn fámìlì kan wọ́n fẹ́ túlẹ̀ wọ̀ nílé tútúlẹ̀ kó wọ́n má jẹ́ pé gba ilé ọ̀bà lọ gbogbo yàrá wọn pé àtúwọ̀n ah, ti tún ṣẹlẹ̀ sí brọ́dá ìdílé gbogbo yàrá.

so èyí tí wọ́n wá sọ lóko àfa àoyin tẹ́rìbù tẹ́rìbù ẹ̀rí tí wọ́n gbé yẹn wá masha allah èèyàn lọ jẹun yóò dáadáa báyìí sá so wọ́n á gbé sínú ẹ̀mí tó bismillah so aṣíwájú ọ̀kọ̀ọ̀kọ̀ sọ tiẹ̀ So, tó bá sọ gbogbo yín náà bẹ̀rẹ̀ èyí máa ṣe tẹ́lẹ̀ pé wo bá ń ṣe ń sọ gbogbo ẹyẹ ẹyẹ báwo ẹ sọ gbogbo bí tẹ́yàn ti lè kú. ẹkọ bò láwùjẹ ẹkọ bò ń papọ̀ wọn ni ah what what what kọ nítorí náà ṣe kọ gbọdọgbọ yìí ọlọ́run fẹ́ẹ́ fi hàn yín pé wọgbọọbù lẹrìí pẹpẹ fẹsẹ ọlọ́run ọ̀fẹ́ bàjẹ́ ọlọ́run lọpọn alẹ òun náà ló ti ní bá ṣe pa ilé yẹn ọrùn sọ pé ẹbẹ lórí kọtán hmm, ní òkú lẹsọ kí ló dé wọn nítorí pé ńgbà téèyàn bá àsìkò tó ṣe tó fẹ́ parí ti ń dà yẹn gbogbo ara rẹ̀ yóò fi gbádùn gbogbo adùn yìí kò sí pọ́ǹtì kan lára rẹ̀ tí adùn yẹn ò ní dé so by the time tó bá dìsáàfù ká pa kìí ṣe kí wọ́n kàn bẹ lórí lásán bí gbogbo ara rẹ̀ sì jẹ̀ gbádùn ló yẹ kí gbogbo ara rẹ̀ kó jìyà yọ jẹ òkú kálukọ́ máa ṣẹ́tì ẹ̀ wọ́n máa ṣẹ́tì ẹ̀ ó sì gbọ́dọ̀ sá bọ́ sá wọ́n fi lé ọmọ tó ọlọ́run ọbọ̀ fẹ́ ra ọlọ́run ọ̀fẹ́ gbàyà kí ló tún fẹ́ sọ pé ọlọ́run ò ṣe fún ọlọ́run ní kò fẹ́ ọ gbọ́kàn ọba tó ọ méjì méjì ọba tó ọ mẹ́ta mẹ́ta ò tó ọ mẹ́rin ẹ̀dá kìí ló kàn ó túmọ̀ sí pé tó ọba fẹ́ tayọ oríta mẹ́rin níbi à ń fẹ́yàwó oríta oríta lọ́lọ́ wàá tẹ̀ so kí á ló dé lọ́pọ̀lọpọ̀ gbà pé ìbàjẹ́ ló wà wọn ìmára ò wà wọn zina ìṣe tọ́da jẹ̀mọ́ tọ́mọ kan bá tún ṣèṣì jáde gbára zina ọ̀ràn ńlá ni ẹ̀yẹn wo àkúgbà tẹ̀sí fọmọ láíláí ọmọ wà àtọ́mọ́nì tọ́mọ́nì kan wà stranded ọmọ zina ló stranded gbogbo èèyàn yóò kú lọ because kò ní bàbá kàtọ́ fẹ́ kéta fún so ìyá nǹkan ìtìjú lọmọ wọn máa jẹ lọ́dọ̀ rẹ̀ ọmọ nǹkan láwùjọ tọ àfikún náà sàn nítorí ìgbádùn sẹnu méjì jẹjẹ ẹ̀yin fífa ìtìjú láéláé àbùkù láéláé fọmọ ọlọmọ kí ló dé tẹ̀ ṣe sùn kẹsùn yìí kó tó di pé ọ wàá fa kọ́tìnì yá torí ọ̀dọ̀ wa jẹmọ zina haram haram ní kọtọ kò dáa tí o bá jẹ pé súnà Ọlọ́run tí yẹn bá níbẹ̀ rọ Ọlọ́run tí o bá gbé súnà Ọlọ́run tó ní káwọn èèyàn máa fẹ́ yàwó kí ló wá dèjì pọ̀ mọ́ sùkùn tó dùn. obìnrin tí èsè ìyàwó rẹ̀ kí ló fẹ́ máa bọ́ sòkòtò di rẹ̀ sí ẹ̀yin náà bá wa wò dáadáa ẹ̀ rí i pé ẹni tó bá ń dẹ́rù sẹ́yìn ẹ̀ wò sóbìnrin tí èsì ìyàwó rẹ̀ yóò ti ya ìyàkuyà yóò ti ya sá ìtìjú ti kú lọ́rọ̀ rẹ̀ wàláì ìtìjú ti ya dànù ọkọ àtìyàwó wọ ojú àkọ́kọ́ tó kọ́ fẹ́yàwó fáwọn tó ti fẹ́yàwó ojú ọ̀mà tì ọ́ kójú àtìyàwó rẹ̀ ọjọ́ sí mẹ́rin ọmọ gbé la lánìí ọmọ gbé kó pé because àná ti wà tiẹ̀ ẹjọ́ wà position yàrá. mọ wo pé ah, bó mo fẹ́ máa mọ́wọ́ lọ most especially ní wọ́n bá jẹ́ ẹ̀tọ́ lẹ́sìn tí ọ̀tẹ́rù ẹ̀ wò ní láyé ẹ̀.